الحمد لله رب العالمين أمرنا باتباع الكتاب والسنة ونهانا عن الابتداء والفتنة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى ولا يضر إلا نفسه ولا يضر الله شيئا وأشهد أن محمدا عبده ورسوله أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن والاه وسلم بسنته ما يوم الدين ètò wa ojúṣe mùsùlùmí òun ni ó tún ti bọ́ sí orí afẹ́fẹ́ báyìí eléyìí tí a ń kí gbogbo ọmọ ìyá wa pé salamu alaykum wa rahmatuhu wa barakatuh ní òní kókó ọ̀rọ̀ yóò máa jẹ́ pàtàkì títẹ̀lé tọlọ́run àti tànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá wa tó jẹ́ ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ tó jẹ́ ọ̀ranyàn nípa ká tẹ̀lé ní tó sọ̀kalẹ̀ fún wa tí í ṣe alukóránì kẹrin ká sì tẹ̀lé súnà tànábì sallallahu alaihi wasallam tí ń fi júwe alukóránì tí ń fi sàlàyé ẹ̀ fún ọlẹ́kùnrẹ́rẹ́ ká sì jìnà sí n tó bá yàtọ̀ sí méjèèjì tá ń pè ní àdádálẹ̀ nítorí pé mọ̀yútì ìlà wa rasulahu faqad rashad ẹni tó bá tẹ̀lé Allah tó sì tẹ̀lé Rasulullah sallallahu alaihi wasallam òun ẹni yóò tó bá yapa ọlọ́run tó yapa ìlànà ọlọ́run tí rẹ̀ tó sì yapa bánàbì sí lakalẹ̀ sallallahu alaihi wasallam faqad gawa nínú ọ̀kan náà àwọn ẹni ànà lúrẹ́ níbẹ̀ wà wà láyà dọ́rọ̀ illa nafsa ara ẹ̀ ló sì ṣe abala abi tí ó ti kó bá àwọn èèyàn ní ó kápọ̀ ṣùgbọ́n ó ṣe wà láyà lọ àṣeyà kò sí nǹkan kan láburú tí ó kò bẹ́sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run gangan àti súnà rẹ̀

fàfíhìmá alìkìfáyà tú wàlìhùdà tí ẹ máa wá ìmọ̀nà ibi méjèèjì ní mọ̀nà wà kò sí lọ́nà mi ibẹ̀ ni mọ́lẹ̀ wà wà ìyákún wà mọ̀dàsátì òmù gbogbo ń táwọn èèyàn máa hun tí a máa dálẹ̀ tí wọ́n gbà pé kò síbúyẹ̀ fọ́lọ́ àfi kó gbà lẹ́sìn nígbà táwọn dálẹ̀ tán gbogbo ń wọ́gbòrò ìtànjẹ àtànù ló já sí o nínú suratul A'raf sura keje alukùránì kẹrin náà kẹta a'udhu billahi minash shaitani rajim ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ tẹ̀lé ohun tí a sọ kalẹ̀ fún yín láti ọ̀dọ̀ olúwa yín. wala tattabi'u min dunihi awliya. kí ẹ má sì tẹ̀lé aláfẹ̀yìntì kan lẹ́yìn rẹ̀. ìta sọ kalẹ̀ oní alukoran karim súnà tọ́lọ́ọ̀bà nù látọ̀dọ̀

eléyìí túmọ̀ sí pé ẹni tí ò bá tẹ̀lé orú ìsìnà ló wà orí inú orú burúkú ló sì wà aya 124 tó tẹ̀lé wà mọ̀nà àárọ̀dọ̀ àndíkiri inú sọ́rà ogun náà bá inú sọ́rà ogun àbí sọ́rà aya 124 wà mọ̀nà àárọ̀dọ̀ àndíkiri fa iná láwọ́ ṣe sàdọ́ǹkà ẹni tí ó ìrántí mi dájúdájú ìgbésí ayé ìnira ni yóò wà fún un. wa nahshuruhu yawmal qiyamati a'ma. a ó sì gbé dìde ní ọjọ́ àjíǹde ní afọ́jú. ẹ tẹ̀síwájú. yóò wí pé. yóò máa wá sọ lọ́jọ́ ìgbéra kìyàmọ̀ pé wọ́n lọ́hùn. nítorí kí ni ó ṣe gbé mi dìde ní afọ́jú. bẹ́ẹ̀ ni èmi ti ríran rí. torí ìbá afọ́jú kú. yóò wí pé. yóò àmọ̀ wá wí fún ọ pé báyìí ni àwọn àmì wá wá bá ọ ṣe bí wọ́n ka alkùránì fún ọ kí jẹ́ súnà ọlọ́run ṣùgbọ́n ó pàtì wọ́n sì lé súnà tànábì kalẹ̀ lọ́nà tó gbà yékéyéké torípà nábì sallallahu alaihi wasallam kó tó kúrò láyé ó ní mo fi ń sílẹ̀ lórí ìmọ̀nà èyí tó yanjú tí ò ní rújúrújú nú ọ̀nà táwọn èèyàn gbà fi rú àwọn ìlójú àìmọ̀kànmọ̀kàn ló pọ̀ àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló pọ̀ láwùjọ inú fi rọrùn fáwọn tí máa ń fi ìlànà tọ́lá àti tànábì rú àwọn èèyàn lójú ẹ̀sìn táwọn tó rú lójú àwọn tí ó mọ̀kan mọ̀kan tí wọ́n táwọn náà sì ṣe tán àti wádìí ẹ̀sìn ni ẹ̀sìn máa rújú ní máa rújú lọ́dọ̀ wọn ṣé wọn ò ti ka súnà ọlọ́run fún ọ tí wọn ò ka alukurani fún ọ wọn ò sì ka súnà nábì fún ọ ni náà. ṣùgbọ́n ó pátì. ṣé bó pátì ṣé bó gbọ́ ṣé ó sọ̀pàkọ́ sí ni. nítorí náà ni a ṣe pa ọ́ tì lónìí. torí ẹ̀ ọ̀kẹ́dẹ́ áríkàlì yóò mọ̀ tún sà láti pa ọ́ tì láti gbàgbé ìwọ náà lónìí eléyìí túmọ̀ sí pé ojú tó fọ́ yẹn láyé tí a fi ń fààyàn ní tẹ̀tẹ́ tá a fi ń fàárìn kò fọ́ kò fọ́ ọ̀nà ayà kan lọ ní ọ̀láàkín tààmẹ̀lù kò lóòrò lẹ́tì sí sùdù ojú tó fọ́ gangan lójú tí ò nà rẹ̀ sìn ojú tí ó etí tó di tó fàya òun lè tí tí wọ́n bá sọ̀rọ̀ lọ́run tí ò gbọ́ ojú tó fọ́ gan òun ló fọ́ délẹ̀ nínú tí ò látúnṣe mọ́ òun ló rí nà ródòdó ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ pé ó fọ́jú táǹfà àárín kìí sí lọ́hun kò kúkú fọ́jú eléyìn fúyẹ́ nínú fífọ́jú èyí tó fọ́ gangan ló fà tó jẹ́ pé ojú tí wọ́n fi ródòdó yẹn yẹ́ wà fọ́ níjọ́gbọ́dọ̀ kìíyàmà tẹ́ tí ó sì rìn láyé orí níjọ́gbọ́dọ̀ kìíyàmà ẹni tí oródòdó ní ọmọ bẹ̀rẹ̀ ń bí pé torí ẹ̀ láti gbàgbé ẹ̀ ló fi dìde ní dìde afọ́jú ma ń ṣàtàndọ́nká ìṣẹ̀mí ìnira sẹ́wọ̀n pé àwọn èèyàn máa sọ pé ìlú lè ní ìsìn but kò yé wọn pé kìí ṣe bí pé oúnjẹ wọn nílùú ti le eléyìí ń fúyẹ́ nínú pé ìlú le ìlú le níbi àìgbẹ́sìn ọlọ́run bàyẹ́ àti àìgbọ́sọ́nà tànábì yìí sallallahu alaihi wasallam bàbá yóò ní ìsìn tó ń jẹ́ di pọ́ńtọ̀ tí gbogbo nǹkan lọ mẹ́lọmẹ́lọ báwọn yẹn sì máa wí táwọn èèyàn sì ṣẹ̀sìn wọn gbà pé ìlú le mọ́ nígbà tó dẹ̀kùn ti dé bẹ́ẹ̀ ibi tí ìlú sì ti le táyé ti le jù tí dààmú wà ní ayé jù ní kẹ́yìn ọmọ sí lọ́hùn kí ọmọ gbàgbọ́ yẹ súnà tọ́lọ́hùn kó mọ́ gbàgbọ́ yẹ tànàbì sallallahu alaihi wasallam ìní ló bàtọ́ lọ́run sọ pé tẹ́lẹ̀ yìí ti àmì fàínàlà ọmọ mẹ́yìn ṣàtàndọ́ǹkà ìṣẹ̀mí tó le inú àwọn èèyàn bí ọmọ ọlọ́dún dákùn ṣàánú wa ní وقد أمر الله صلى الله سبحانه وتعالى بطاعته وطاعة رسوله صلى الله عليه وسلم في كثير من الآيات آية قولنا القرآن طلعن في انقوالة سيورانيا يقوي التلمي أستلان النبي مي وطاعة الله تكون باتباع كتابه تتلى الله سني يوم أتوما في كي كي نقبق ويا القرآن الكريم كو تتلي إنه أنه القرآن الكريم tilka hududullah ní sọ́tún nìsá ayàkẹtàlá láti ayàkẹtàlá tilka hududullah nígbàtí ọlọ́run máa ń sálàyé ẹ̀sìn rẹ̀ àmì àwọn ààlà ọlọ́run làwọn wọ̀nyí a fún yìí wa man ti ìlà yóò mú olúwa rẹ̀ wọ àwọn ọgbà tí àwọn odò ń ṣàn nísàlẹ̀ rẹ̀. Wàdálíkà alfọ́sùlù àwẹ̀. Yóò máa gbé inú rẹ̀ títí èyí sì jẹ́ èrè tí ó tóbi. Ìdàkejì ẹ̀ náà bẹ́ẹ̀ wà máa yá sí láàárọ̀ sùúlà. Ẹnikẹ́ni tí ó bá sì kọ̀ ti Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni kò tẹ̀lé súnà náà àti súnà tànábì nìyẹn. Tí ó sì rí kọjá ẹnu àlá rẹ̀. Náà. Òun yóò mú wọ iná. Yóò mú wọ náà. Yóò máa gbé inú rẹ̀ títí. Ọlọ́run làmọ́lẹ̀ ń bì. Ìyá àbú. Dùkílì ò náà rọ́. Ọlọ́run sì kí Yóò mú wọ iná. Náà. yóò máa gbé inú rẹ̀ títí ìyà àbùkù yóò sì máa bẹ fún un. Àyà yìí ó jẹ́ ká gbàgbọ́ yé kí ni túnmọ̀, aṣhadu an la ilaha illallah wa anna Rasulullah. Mo jẹ́rìí pé kò kan tó tọ́ka sìn àfi Allah. Mo sì jẹ́rìí pé Muhammad sallallahu alaihi Ọlọ́run ni. yìí jẹ́ ká gbàgbọ́ wípé ó dọ̀ràn lórí bá ń yìí. yàn tẹ̀lé Allah wọ̀yà tẹ́bí kìtàbà kó tẹ̀lé tí wọ́n kà sí létí nínú alukọ̀ọ́lù kẹrì ẹni ó tó bá sì ń jẹ́rìí anna muhammad an rasulullah pé annabi sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́run bá ní wájaba àléyìí ayò tí àwọn ẹ̀yà tẹ́bí àsùnnata dandan dandan gbọ̀n òní kó tẹ̀lé ojúṣe ọlọ́run kó tẹ̀lé súnà rẹ̀ sallallahu alaihi wasallam ọkọ̀ akabara allah subhanahu wa ta'ala anna man yuti ar rasul fa dhalika dalilun ala mahabbatihi lillah wa mahabbati llahi lahu ẹni ó tó bá tẹ̀lé annabi sallallahu alaihi wasallam yóò máa túmọ̀ sí pé ẹ̀rí nìyẹn pé ọlọ́run nífẹ̀ẹ́ onítọ̀hún dalilu ala mahabbatihi lillah ó nífẹ̀ẹ́ ọlọ́run ló fi tẹ̀lé súnàtà nẹ́bì ọlọ́run bá sì nífẹ̀ẹ́ rẹ̀ látara pé òun náà tẹ̀lé súnàtà nẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀rí eléyìí ó bẹ nínú sóra sọ́tọ̀ alìmọ̀rọ̀ alátayà 31 wípé èkún tuntun ìbúnà lọ wípé wípé o bí ẹ̀yin bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run ayà yìí ayà àdánwò ni àdánwò tó ga ni ayà yìí tí ẹ bá ní kọlùkálùkù mọ́ gbọ́ báyìí tó bá pẹ́ lóòótọ́ tẹ́ bá bí àwọn èèyàn lérè ní ìsìn tábà mùsùlùmí lérè pé ṣé mùsùlùmí láyé mùsùlùmí lò sí òsì lọ́hùn tó bá pẹ́ sí lọ́hùn alẹ́ òun sí lọ́hùn tó onífẹ̀ẹ́ lọ́hùn alẹ́ òun nífẹ̀ẹ́ lọ́hùn torí àná onígbà náà bí kó sẹ̀ tó sọ pé onígbà ní ọkọ̀ sọ pé sallallahu alaihi wasallam ọ̀dà eléyìí ọ̀rọ̀ ẹnu nù tó bá yẹ pé bó ṣe wù gangan níbẹ̀ lọ́kàn rẹ̀ gbọ́ àyà yìí dáadáa. bí àyè bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run. tó bá nífẹ̀ẹ́ ọlọ́run. ẹ mi. ẹ tẹ̀lé mi ànábì ní ẹ tẹ̀lé mi nígbà tẹ́ ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́nu àdánwò dé àyà bẹ́ẹ̀lẹ̀ ò bẹ́ arí sóye o. Ọlọ́run yóò fẹ́ràn yín. Tẹ́ ẹ bá lè tẹ̀lé mi níbi gbólóhùn àti ìhùwà àti iṣẹ́ ihò bíbokú mú lọ. Ọlọ́run fẹ́ràn yín yóò sì fi orí àwọn ẹ̀ṣẹ̀ yìí. wọ́n yàgò fèrè lákòm dònú bakùn ẹ̀ṣẹ̀ aláforíjì ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run jẹ́ aláforíjì aláàánú. kólé àti olọ́ àwa rọ̀tù. wípé ẹ tẹ̀lé ti ọlọ́run àti òjíṣẹ́ náà. Ta ìǹtà wọ́n la o. ṣùgbọ́n bí wọ́n bá padà. tí wọ́n láwọn òtẹ̀lẹ́ náà àti tànábì. dájúdájú ọlọ́run kò fẹ́ràn àwọn aláìgbàgbọ́. tó bá parí àwọn tí ó gbàgbọ́ ń bẹ̀ yẹn àwọn àwọn tí ó tẹ̀lé tọ́lọ́run tí ó tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam wa akhbara anna man ata'a ar-rasul bẹ́ẹ̀ lọ́wọ́ tó fún wa ní rò pé ẹni yóò tó bá tẹ̀lé ànàbì fẹ́ sallallahu alaihi wasallam faqad ata'a Allah onítọ̀hún ti tẹ̀lé Ọlọ́run li anna ta'ata ọlọ́run bá wọ́n sọ pé sọ́rọ̀tù nìsá ayá 80 ma yíó tí ìrọ̀súlà fákọ̀dì àtọ́ Allah ẹni ó tó bá tẹ̀lé ànábì fákọ̀dì àtọ́ Allah onítọ̀ ti tẹ̀lé Ọlọ́run ayá 80 ní sọ́rọ̀tù nìsá ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé òjíṣẹ́ náà ó bá tẹ̀lé òjíṣẹ́ náà èyàn ànábì sallallahu alaihi wasallam lótìtọ́ ó ti tẹ̀lé ti Ọlọ́run ó ti tẹ̀lé tọlọ́run kò wá láìjẹ́pá ànábì ló tẹ̀lé sallallahu alaihi wasallam tí ẹ bá ti lè yapa ànábì ó ti yapa ọlọ́run bákan lọ́lọ́run tún fún wa nírò annamọ̀nà àtọ́ àrọ̀sùl hasolat láwùlì ìdáyà tó tààmà tí ẹ bá tẹ̀lé ojú ọ̀nà ló wà wà ń tùtì rúhù tààtàdù sóra 24 aya 53 aya 54 náà tí ẹ bá sì tẹ̀lé tí ẹ bá sì tẹ̀lé tí ẹ bá tẹ̀lé ànábì ni ẹ ó mọ̀nà tí ó tọ́

la'allakum turhamun. kí ẹ tẹ̀lé ti ọlọ́run àti ti òjíṣẹ́ náà kí a bá lè ṣe àánú yín. tẹ́ẹ̀ bá tẹ̀lé ẹ̀ lè ráàánú ara ibi tí ìlú ti lé nìyẹn o a ní ibi tí ìlú ti lé nìyẹn tọ́mọ èèyàn ọmọ èèyàn fúra eléyìn kìí táyà kìí ròyàn kò kọ́mọ èèyàn mọ̀ ṣùgbọ́n tí ní bá pààyàn tí bí bá tó pa odidi ẹbí ẹbí ń pani láwùjọ ẹ̀rí pé kálukú ní ìsìn ẹnìkan bá lóun ké àwa náà ń ké lọ́dọ̀ wa o àwọn náà ké lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bó ti lọ́dọ̀ yín lọ́dọ̀ tiwa náà tẹ́lẹ̀ yóò bá ti solve kálukú tí nǹkan lọ ní mẹ̀lọmẹ̀lọ wọn mọ̀ pé ìlú le ìnira sì wà níbi àìtẹ̀lú sọ́rọ̀ àti sànàbì sallallahu alaihi wasallam bákan lọ́n jẹ́ ká mọ̀ ìpẹ́ yóò tó bá yapa ànábì ọwọ́ ọ̀bọ́ ló mọ̀ tẹ́bì ń lè hàwà onítọ̀hún ti nù ẹni tí ń tẹ̀lé fẹ̀ẹ́nú rẹ̀ ni suratul Qasas ayah 50 fa in lam yastajibu lak nítorí náà nítorí náà bí wọn kò bá jẹ́ ìpè rẹ bí wọn kò bá jẹ́ pè rẹ kí o mọ̀ pé dájúdájú tí wọn dá ọlọ́hun wọn kàn tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ìfẹ́ ẹnu ni wọ́n tẹ̀lé o bẹ́ẹ̀ sì ni ẹnìkan kò ṣìnà ju ẹni tí ó bá tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ lọ láìsí ìmọ̀nà kan láti ọ̀dọ̀ ọlọ́run wá. bó tiẹ̀ jẹ́ pé ìfẹ́ ẹnu tá à ń wí náà àní gbogbo ẹni tó bá dá kan lẹ̀ tó fi yapa ọlọ́run àti tànálì lónìí láwùjọ kì í ṣe pé ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti wá ẹ̀rí hun jọ fúnra wọn ọ̀rọ̀ yóò dé bẹ́ẹ̀ bó ṣe ẹ́písọ́ọ̀dù méjì bó ṣe mẹ́ta àfihàn náà rọ̀ ẹni tó bá gbọ́ láti rẹ̀ kó mọ̀ gbọ́n so wọ́n ti kò sẹ́nìkan tó hun kankan tó lọ mẹ́sìn Islam láti gbà láláì wá àti tòní náà ń sọ̀rọ̀ pé kèfèrí ó dádó pámbélé pé ẹ má bá wọn sọ̀rọ̀ ọlọ́run but àwọn kan ń sọ pé àwọn nífẹ̀ẹ́ ọlọ́run àwọn nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ànábì láti dáadáa wá títí dòní gbogbo nǹkan tí wọ́n sì fẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí wọ́n fẹ́ mọ́ tọ̀ kò bá tọ́lọ́ àtànábì mu wọ́n wá hun ẹ̀rí fún wọ́n wẹ̀rí fún àwà ìrìnà náà torí pé ànábì sallallahu ta'ala sallam ó fi wálẹ̀ ó ní sọ̀rọ̀ tukunu alálìmọ̀ hajjá ojú ọ̀nà tó ṣe gbòrògbòrò tó fẹ̀ tó mọ́lẹ̀ nínú àgbàwà mi mahajjatil baydọ̀ tó funfun gbòò àbí gbòlà tí ò sí rújúrújò kan bẹ̀ kódà ìtumọ̀ rẹ̀ ní pé lẹ́ìlú ha kánàárì àwòrò yàtọ̀ sí ẹ̀bá kan náà ni bó ṣe mọ́lẹ̀ láyẹ̀ zígbò aná ìlà àdísì náà bẹ̀ẹ́nú ọ̀rọ̀ ádìbẹ̀ wọ̀tẹ̀wà àádá mọ̀lùkálàfà amọ́rọ̀ rọ̀sùn ọlọ́run tún wá lérí ìyà fún gbogbo ẹni yóò tó bá ń yapa ànábì bèlẹ̀ ọ̀kú bá tilẹ̀ 24 ayà 63 nítorí náà kí àwọn tí wọ́n ń ṣe pa àṣẹ rẹ̀ lọ ṣọ́ra kàlíyà dárí lẹ̀dí na yòkọ̀ọ̀lì fóònà àmúrí ẹbá túnkà nítorí náà kí àwọn tí wọ́n ń ṣe pa àṣẹ rẹ̀ lọ ṣọ́ra àrùn tó sí ìbáhùn fìtínà kí ìdààmú má bàa bá wọn àyò sí ìbáhùn má dáàbùn àlè tàbí kí ìyà ẹlẹ́rù má bàa jẹ wọ́n nǹkan méjì tó lágbára tó áńtò sí ilẹ̀ àwọn fìtìnà gbogbo àti gbọ́ fìtìnà fìtìnà sáàmà wínú èdè wa ọlọ́ni áńtò sí ilẹ̀ àwọn fìtìnà kí wọ́n sọ́ra kí wọ́n mọ̀ ìyá parantana di bá pè lẹ́sìn fún wa pàápàá jùlọ ẹni tó lóhun ti gbà sí lánàá bí bẹ́ẹ̀ kọ́ áńtò sí ilẹ̀ àwọn fìtìnà ìdààmú òdìbọ́ máa dámọ̀ ìdààmú tàà ń sọ wípé kìí ó lè mọ́ ní títa ríronú náà tó bá lè tán wà láàyè ó ní títa ríronú ìdààmú ẹ̀sìn lọ́hùn yóò ní títà rẹ̀ ronú tí ó mọ̀ pé àdánwò dé áwòlù sí àwọn àdábọ́n alim àbíyà tó le gbogbo ilé ìtànkà yìí a lè gbójú kò mẹ́ torí pé ká mọ́ wá fọwọ́ wẹwọ́ pẹ̀lú àwọn èèyàn tí ń yapa ọlọ́run tí ń yapa súnà tànàbí ọ̀sọ́làm tó ń pè èèyàn síbẹ̀ tí wọ́n sọ dẹ̀sìn ní ìlọ́tọ̀ ká sọ pé torí pé inú lè dùn a lè fọwọ́ wẹwọ́ pẹ̀lú wọn torí nǹkan tọ́lọ́run bá ń sọ yìí ẹ̀sìn wa sì dá lórí wípé kákọ̀ nípele mẹ́ta àkọ́kọ́ káfọwọ́ ara oyí padà àwọn ìlú tí sin lọ́hun tí wọ́n lo ṣẹ̀rẹ́ ọlọ́hun ẹnìkan ò tó bẹ́ẹ̀ àwọn tó bí wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n là kankan lẹ̀ tó sọ pé Islam ló mú wá wọ́n palẹ̀ wọn mọ́ agbára ìjọba nìyẹn èmi tí ò ti ságbára rẹ̀ láwùjọ ti wá ń bí ó kù síbi pé ká yí padà pẹ̀lú ahọ́n onírúwàsí táwọn àfáà wa ń ṣe táwọn ọmọ kí tẹ̀m̀bẹ̀lẹ́yìn wọn ṣe káàkiri gbogbo àwùjọ káyí padà pẹ̀lú àwọn kásò òdodo torí pé ńgbà tí dààmú ẹ̀ bá dé ọlọ́run sọ náà ìkànnì sọ́tù nínú àlùkọ́rán kẹrin pé wọ́n tákù fìtínà tán látò sí ìbánà lẹ̀dí náà lọ́la mọ̀ mílíkùn kọ́ọ̀sọ̀ fìtínà fìtínà tó ga jù nú ayé ni fìtínà àìrójú òtú bá ti sí lọ ẹ wá páyà aburú tí ó dàálẹ̀ fún aládàdálẹ̀ ewu wọn ga tọ́rọ àwọn ti gbà Islam àwọn èèyàn ń ka ogbó ẹ̀ pọ̀ in tí wọ́n gbé kalẹ̀ àwọn èèyàn pè ní Islam ẹlẹ́bọ̀ dájú àwọn èèyàn wọ̀n pé àwọn ilé ìrìnṣẹ́ mùsùlùmí ibi tó lágbára sí nìyẹn ìtínà tí wọ́n dálẹ̀ fáwùjọ aburú tí ó kárí ni wàlìyàdòdìlà torí wa subhanahu wa ta'ala tó fi ṣe ìlérí ìyà fúnrú wọn pé àrò sí àwọn àdágún alim sura 24 aya 63 àfá àgbà ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní fàlìyázàrì wàlìyàkṣà mọ̀nàkálàfà rasul wọ́n lẹ́yìn tó bá ń yapa ànábì sallallahu alaihi wasallam bá ti náà wà zọ́hìrọ́ ó fi pamọ́ ní abófihàn áńtò sí ìbàwọn fìtìnà kí wọ́n jáwọ́ bẹ̀ kí wọ́n bá kàdánwò kí wọ́n bá rí fìtìnà ayé fi kò lóbi yìí min kúfúrín áwọn nìfàákín àwòbìdìá nínú ọkàn wọn tí wọ́n ń yapa rẹ̀ nínú pé wọ́n ṣe kúfúrù wọ́n ṣe kèfèrí àbí wọ́n ṣe ojú èjì wọ́n ṣe àgàbàgebè àbí wọ́n dá àdádálẹ̀ a sí ibẹ̀ àwọn àdábùn alim àbí kí ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ kọ́n bá wá bá wọn ayẹ́fì dúníà láyé bí kọtílín àwọ̀hádín àwọ̀hábsín àwọ̀náwìzáàlì nítorí pé lùtán bá ti nínú ìjọba ní àwọn

أن ما خالف الكتاب والسنة فهو بدعة وضلالة ó sì jẹ́ ká mọ̀ pé gbogbo ohun tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run làkalẹ̀ fún alẹ́sìn nínú Al-Qur'an Karim àti tó náà tó jùlọ sí Ọlọ́run tó làkalẹ̀ fún anú súnà rẹ̀ ó jẹ́ ká mọ̀ pé ó anù ní o nínú kútúbà tó ṣe ó ní inna khayral hadith kitabullah inna khayral hadith kitabullah kútúbà nábìnú bó ti gbé kalẹ̀ gangan ó ní ọ̀rọ̀ tó lóore jù láyé onítírà ọlọ́run títí alukọ́rán kẹrin wa khairul hadi ìmọ̀nà tí ó lọ tó lálàáfíà jù tó lọ́lá jù hadi muhammad sallallahu alaihi wasallam òun náà ni ìlànà kànáàbì sallallahu alaihi wasallam wa sharrul umur èyí tó burú jù náà àwọn àlámọ̀rí mùdàsáàtùhà oní táwọn èèyàn hun fúnra wọn tí wọ́n lọ mẹ́sìn wàkúlà nínú gbóná ànábì láìmọye ìgbà bẹ́ẹ̀ bá kó ọ̀rọ̀ ànábì jọ pé iye ọ̀nà tánàbì ti ń pààrà gbólóhùn bí díà wà láìkèsè díẹ̀ torí pé ewu ńlá ni mo fẹ́ sọ kankan kí n tara tìbọ̀ láàrin àwọn oníbídí àgbàta bá bẹ̀rẹ̀ sí yẹ̀nà náà bídí wọn. tí wọ́n ń ro kóòtì tí wọ́n sọ pé kèsè bídíà kèsè bídíà tí ẹ bá bi oníbídíà léèrè lónìí pé fún alápèjúwe bídíà nínú àwọn ọ̀rọ̀ tá ń bá lọ yìí tí tẹ́lẹ̀ yóò bá tó àbá àwọn fáàkì kan pàdé nínú ẹpísódù míì tí ẹ bá bí oníbídíà léèrè pé fún alápèjúwò bídíà ogun ogbò wọ̀láì ogun ogbò kí lẹ́mọ̀ tó gun òfin bò in tí ń jẹ́ bídíà gan ó wáyé pé mẹ́jọ ni mẹ́jẹ̀jọ ń bẹ lọ́wọ́ wọn tó wáyé pé méjìlá ni méjìlá ń bẹ lọ́dọ̀ wọn wọ́n sì ti roko tí wọ́n ti fálẹ̀ mọ́ pé kìí ṣe bídíà ẹwà bí wọ́n lè pé ó dáa náà ẹ̀sán àwọn ìpáná bí tẹnu wọn bí dé àbídá ìjìnà sí ẹ̀dàkùnrin fún alákòjú àbídá ẹ̀yọ̀kan àbí méjì ogun ogun ẹ̀mà bí tẹ́lómi lọ yóò lọ fún alákòjú ẹ̀bọ bó bá ti rí bẹ́ẹ̀ ẹ̀yà àpẹ̀rúntọ̀ ti pẹ̀tọ̀ àti bí ẹni tó dá kànmọ̀ là ń bá sọ̀rọ̀ ni àsáláìmọ̀ kànmọ̀ kan lílé à ń sọ̀rọ̀ bí dé àwọn mápèjúwe ṣíríkù wa torí pé kò ní lè mápèjúwe tó ti sọ pé kèsè bí àyẹ̀wá mọ́ kò sì ní rí bídíà mí mú àfi kó mọ́ lọ síbi ṣíríkù kó mọ́ lọ síbi tó tún burú ju bídíà lọ bí wọ́n bá ti ń gbọ́ ilé náà ó ti ṣe mítì ní ẹ̀wọ̀n pé àìmọ̀ wọn lè bí áfíríkà mọ́ tó ju bídíà wà lóòótọ́ o ẹ̀já wọ̀nà tá gbégbà o torí alákọ̀ọ́kọ́ àníkèsè bídíà awẹ́rí fún ẹlẹ́ẹ̀kejì ìyẹn fìtínà tó ga ó ń bẹ níbi kéèyàn máa ṣe bídíà nínú ayé ìsẹ̀mí èèyàn àti ní ọgbẹ́dọ̀ alkiyama ànábì sallallahu alaihi wasallam ní kútùbà tí wọ́n ṣe táàbà lè ka kútùbà ní tánìsì àtúnkà nínú ọ̀rọ̀ tí ń bọ̀ ẹni yòówù nínú yín tí kà fàálẹ́kùn bí súnnàtì tẹ́ bá ti rí àpẹẹrẹ tó pọ̀ yẹn súnnà mi ní ẹgbá mú o súnnàtì lùkọ̀lá fáìrọ̀ ṣìdíìn àárín ìmọ̀fẹ́ kátẹ́kì nóòtì ẹgbá súnnà mi mú dáadáa wà súnnàtì lùkọ̀lá fáìrọ̀ ṣìdíìn torí mo fẹ́ máa rí fáà sí bí ọ̀rọ̀ yìí padà kódà bí ìbá kàjáde mọ́ ẹ sì gbá súnnà àwọn kọ̀lá fáìrọ̀ ṣìdíìn ẹ dáàmùta ní àkọ́kọ́ wọn aṣáájú wọn lẹ́yìn àtàlùkíyàmà Abubakar ni lẹ́yìn ẹni Umar àwọn àlífà mẹ́rin tó gbajúmọ̀ lẹ́yìn náà ni Usman ọmọ Affan lẹ́yìn náà ni Ali ibn Abi Talib radiyallahu ta'ala ẹgbá bá pọ̀ lápèjúwe láwùjọ ẹgbá mi àti àwọn àrólé mẹ́rin lẹ́yìn mi ń bá dí ó tún sọ bẹ́ẹ̀ lẹ́yìn eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ ní tí ẹ̀rá fi fà tí ò bá tu tẹ́yìn àgbélẹ̀ ni o ànábì ní ẹwà eyín mọ̀ ìyẹn ni pé ẹwà ọmọ ẹ mọ̀jù ó bọ́ wà ìyá kún wà mú dà sáà ti òmù mọ́ wá lé ìjìnlẹ̀ sí gbogbo tí wọ́n bá máa ń hun tẹ́ máa dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn fàyínà kó làmù dẹ́sà ti bìdìà gbogbo tí wọ́n bá dálẹ̀ àdádálẹ̀ ọ̀rọ̀ míì tún ni àdísì míì tún ni ànábì tún dákọ̀ bídà bẹ́ẹ̀ náà so bídìà ń wá láìmọye ìgbàlẹ́ náà ànábì sàlọ́lẹ̀ òlàfọ́là ẹbí oníbídí àlérè pé fún alápèjú ẹyọ kan torí nígbà tí mi bá ń bẹ̀rẹ̀ sí ilé bídí àwọn kalẹ̀ ní ìsìn táwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ láwùjọ táwọn náà sì ti wẹ́rìí fún pé kèsè bídí à ó wá kúkú abẹ wọn lèrè pé ó dáa náà mú mápèjú àdájọ́ sátẹnu wọn bídí à mápèjú òbídí àwà ọ̀nà dákùn mọ́sá sàlékún dáyà rẹ̀ fún wa sàlékún mọ̀nà rẹ̀ fún wa ọlọ́mọdé àánú láyé mọ́jẹ́ àánú ọgbọ̀lọ̀ kí àmà ọlọ́run kó sàálẹ̀ tó àádì jèrè láyé àtàlìkíyàmà ọlọ́bàá mú kọmọ́ jẹ́kọ́ bí ó ti wà lórí ẹ̀rọ àkúlù má tasna'un wa astaghfirullah ta'ala lakum